ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá ẹ káàbọ̀ sórí channel wa tiwantiwa hood àti tiwantiwa hood tv níbi tá a ti mú múvi wá fún yín ní ọlọ́kọ̀ òòjọ́ kan àsìdè hot ajá balẹ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rèé lórí channel wa ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button ẹ tọ notification bell yín kẹ̀dẹ̀ comment kẹ̀dẹ̀ like kẹ̀dẹ̀ share ẹ tọ notification bell yín kẹ́ lè gba múvi tuntun tó bá ti jáde so that tá a bá ti upload ẹ lè máa rí móvì tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ ìlànà ká mú wá fún yín àwọn òṣèré jàǹkànjàǹkàn lọ́wọ́ à ń bẹ tí a lè dáwíkọ wọn tán kí lẹ rò wípé ó máa ṣẹlẹ̀ nínú móvì yìí kí lẹ rò pé dnd ẹ̀ máa jẹ́ ẹ jẹ́ ká pàdé ní comment section kájọ fi ọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ lórí móvì yìí ní inú link nínú description la máa drop title móvì yìí sí fún yín ẹ gbìyànjú kẹ́ lọ sí comment section wa kẹ́ ẹ lọ wo title móvì yìí níbẹ̀ ibẹ̀ la máa fi sí àti ibi tẹ́ ti máa rí wò àti pé pẹ̀lú àwọn tí wọ́n bá subscribe tí wọ́n comment tó like tó dẹ̀ tó share àwọn ọlọ́mọ aláǹfààní àti tètè rí líǹkì yìí ní kíákíá o tó bá wá jẹ́ pé ẹ̀yin náà jẹ́ lára àwọn fans wa tẹ̀ ń wò wá àmọ̀ṣá tẹ̀ tí láǹfààní àti subscribe ẹ jọ̀wọ́ ẹ tara ṣàṣà ẹ tẹ subscribe button báyìí kẹ́ ẹ lè gba notification tá a bá ti ń drop àwọn fídíò yìí kẹ́ ẹ lè tètè lọ wò ó ní kíákíá a ní gíjù báyìí lọ ní orí tiwantiwa hood àti tiwantiwa hood tv ẹ má dẹ̀ gbàgbé ẹ jọ̀wọ́ ẹ bá wa search tiwantiwa hood tv lórí youtube kẹ́ bá wa subscribe sí àwa lọ́nà ní ẹ ṣé o àwa lá máa àwa lè máa bá ẹ̀yin náà láwọn máa bá a ní kí jù báyìí lọ lórí ètò lẹ́ni ó dìgbà.